بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا للذين آمنوا اتبعوا سبيلنا اتبعوا سبيلنا ولنحمل خطاياكم وما هم بحاملين من خطاياكم من شيء إنهم لكاذبون وليحملن أثقالهم وليحملن أثقالهم وأثقالهم مع أثقالهم وليسألن يوم القيامة عما كانوا يفترون الله أكبر إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا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 kami kafiri ci iha dini islam ma confronto anibia muhammadu sallallahu alaihi wa sallam bo ye gbiti gbogbo lakuma nalu nalukuma niki dukwalu de nti kurani kẹŋa de gba gbegbe le taki le kitapa o ye gbiti yele ekekele ŋu ọlẹ do ŋu ọjọ kewa jijiri taka kó akarabọjọ amana. يكدي أوندا الله أكبر ويمي يعني وقال الذين كفروا أبيك كو إلي بني محمد أبيك كو وقال الذين كفروا أبيك كو إلي بقرآني manalo nalo mateka yoye gbetema lilladina amanu manalo nalo aka ngube kidi imani hojo kidoji ane kumaje kumaliba nabi muhammadu mawatu gele wazi abeki ajo ori jangu gogoro abeki agwa mado kaga yagwa tido abeji atụsele nwe bo ewo amache bo amache adịghị ebule abeka adịghị ebule ma madoman adebugo amacha jenacha adebu ji ojo mgbe lene ndu maka ngene du mano amanu gbogbo kumakwa na anya kọla ụmụ dị amị kafiri nwa n'ụwa ya chere wazi kuma kwana kuma tele ene maya to wazi abeki aleba nabi muhammadu mbeki ma dini islam ba umma kwana tumola kama ya samelo wazi la ilaha illa allah kafiri kichwa ngadene kiwonyi islamu do kí kó bọ́nà ìsìlẹ́mù tẹ́ kí wọ́n ti káfíríjì ń bẹ́gidé káfíríjì èyí kọ́lọ̀kọ́lọ̀ yọ idú ẹnẹ̀ẹ̀nẹ̀ kí wọ́n yóò kúmà jẹ́ ọmọ kí ẹnẹ̀ẹ̀nẹ̀ jẹ́ yàn ẹnẹ̀ mọ̀múdà ìgbẹ́ wọn abájọ òun ayàgídẹ́ ayé máa ń wà dẹ́ dɔgbɔtaka yi hɔn le yi ɖe inɔ la kɔ ne ke woma ka eyi germany yɛ nibi kɔjɔ do lo ka ŋu wa ibi sura tu na jim ni arɔ ayeta lɛbi wa a wa a atɔ wa a ada kɔlilan أفرأيت الذي تولى وأعطى قليلا وأكدا أعنده علم الغيب فهو يرى أم لم ينبأ بما في سحر موسى وإبراهيم الذي وفى ألا تزر وازرة وزر أخرى na'am barakallahu fika dan ka dugu ya ye gidai ukola kata ne ko dogi kama ma ni bi gwe jo dudu gugu o ya ni bi yo titala ni bi muhammadu sallallahu alaihi wasallam aw lam yunabba bima fi suhufil ula su صوف موسى وإبراهيم الذي وفى أليس للإنسان ألا تزر وازرة وزر أخرى أيضا إلى باري وبمان أنكوا فتكد نبي موسى before نبي مُوسَى نبي إبراهيم هو الَّذِي وفى ẹni kàmùkọkọ yọtẹ́wò kí àmùkọ́lẹ̀ tí kàmí ìlébọ́dọ̀ yọpa pọ́ ìtí kàlùkóòrè ọjọ́ àmúkọ́lọ́kọjọ́ dùnún ìró pẹ̀kọ́ olùkà níbi ilẹ̀ ìkọ́kọjọ́ tẹ́mọ ayọ̀ tákàdá máa gbọ́nu màmá gbọ́nu gọ̀là lẹ́dẹ̀ alẹ́ tẹ̀síro wẹ́ẹ́sìrò tó ń wẹ́ẹ́sìrò ọ̀kọ̀rọ̀ adùn ẹ̀nẹ́ kà kìdọ́ òun bọ́ lẹ́gbàdúmọ̀ adánẹ́nà múnú yìí náà. ọwọ́ dìdọ́ wádò ilé-ìwé jédèkì ẹ̀hùn náà ń gbò múnà ọjọ́ àkàwọ́ lálí ilẹ̀ àwùyá èé kàdó yí ní ẹ̀mígidẹ́ ọ̀làmàkàná àmìkàbìrì àkàwọ́ àbọ̀màdẹ wà náà mẹ́kọ́ na kùránì mẹ́kọ́ na kìsìlámù duwá اتبعوا سبيلنا موالبون هوى ولنحمل حقاياكم يا نبيلي أما يا بابلي إلى ما مقبلوا ما بك مقبلوا تان يا تقول تكاد جل تزر وزرة وزر أخرى أمبو من وجهني وهم ينهون عنه وينعون عنه إن يهلكون إلا أنفسهم وما يشعرون أمي كافر approach بيبيك ما نقاني بيري وهم ينهون عنه أمين منن مني بباني بيتي وينعون عنه أونو كما أنا جيراني بي أو ممدى ما فا إن يهلكون إلا أنفسهم sene du ma nụ agbaji na ochedo ọlama ọlama ma adala agbaji tọ gwarọ tụtabala ya oje gbiti malameni اتبعوا سبيلنا ولنحمل خطاياكم من يعمل ame meliba nabi muhammadu mekona dina nabi muhammadu kama wale bama adìlé ìdúkẹ́ àdọ́mọ́ tí a mẹ́má lè bọ́jọ́ mẹ́gbàdínà níbi ní àmúdúkẹ́ amámẹ́ àmágbàdò ilẹ̀ ẹnẹ́rámẹ́ ọ̀rọ̀ màtọ̀kọ̀ gbá lọ lẹ́wọ́njọ́ mọ́là mọ́dúdáhó yẹni wọ́n máa hùn bí hàmìlì iná mi kọ̀kọ̀ ya hùn mi ṣe ìn iná dúkùmà nígẹ́ nẹ́kọ́ ma dimi dimi no innahum lakadibun amane mimate adu ile mama ne nene tana wati ene mune kumadola amma tun kuma roke do kuma gbalo kuma ne genu gbalo gene gide ba ngallahu yanihi wala yahmilunna atqalakum na'am na'am وليحملن أثقالهم وأثقالا مع أثقالهم وليسألن يوم القيامة عما كانوا يفترون وليحملن أثقالهم أثقالهم نالو يعني أبدو نالو نالو maadamu ne iladamu ne bona gaskiya te bona islamu te woni na yeni wallahi wal afqalahum adu e mak mado ho ile e mak mado ma ti pa ma du ile ma iya wa àkọọ́lẹ̀ ma àkọọ́lẹ́hìn pàádù ilé ìwé òmúnà yóò yí màá ń yá nẹ́mọ́ yí màgẹ̀ gbàdù ilé ìwé òmúnà yóò yí lẹ́dẹ́ ilé ìwé ẹnẹ kò mà dó lá káàbìrì dúkì mọ́nà dó lá wọ́n ma yẹ mi arọ kẹ̀dọ̀jì ilé ìwé ọjọ́ wẹ́ṣà káàbìrì gẹ̀nẹ́ mdàmdàbà pé bùbùlù ó àmà àmà tọ̀ṣáṣá nàìjábẹ̀tì a máa tẹ ọ̀tọ́ta lọ́fílì bẹ̀t a máa tọ̀tọ́ta kìrìsìsì bẹ̀t kọ́ na wá ìmàlẹ́ òkú ya kálùkà ní àtẹ ẹ̀hùn tẹ̀bí ẹ̀nà kìdí wọn mọ́mọ́ aláyé onígbònúgbò jẹ́ ìjọ mọ́ta èyí àdúró yọ abomi àlòtọ́ yìí mọ́dún ilé mi àná ọ̀là lẹ́jọ́ la ba lomi tí ẹ kọ́ gẹ́lẹ́ ọjọ́ kí mú àgbà bí wọn tẹ́ ẹ̀ka yìí àti kí màmá yọ̀ nù. nga manyo ni nga tete ya chirei o oyo yongo kutu yewu ni mana e yongo kai e tu ba chi mana ola ginyo ke do kwa lo de se to ye gbiti ke a ati po o ku me ale kalu o wa wa le gbo ajumale o me kwa ni kalu e de u bo gele no to de un allah yani wal wala ya'miluna أثقالهم أثقالهم وأثقالا مع أثقالهم abek mama gboyi mi lai mani ka mama ya do ne la sede a mama ya na du ileri ilai ma ma kuma dọwọ wọ wọ akọọlẹ nkpa ileri yóò múnu yóò jí gẹ yóò iléèwé yìí dẹni múnẹ̀lá kùmàdọ́lá iná lèláyé wà iná iléyé rọ́jẹ̀ rún ikide inami yahiri ma yakide gbogbo eh, iba ugbagidi yakidi eh, ugbagidi yakidi kàtí èèyàn máa ma rọ́ka ẹ́sàbálẹ̀ abẹ́kẹ̀ẹ́ yẹ́ máa máa láà abẹ́kẹ̀ẹ́ abeka adama muwatu bi abeka adama muwatu sasa na njabeti abela nya gbadu ile manga meka ede ka okatu yimo tabale amona yima kama adama odonya chibidi ayi ama tama kama kama rubi apio yura maka matoko mu bidi ayi ile ile tamenya baba mane wabego ego ayoro kai wage suratu ankabutun aya ke gweta ojo e katoma wala yahmilunna afqalahum wa afqalan ma'a afqalihim wala yusalunna yawma qiyamati amma kanu yaftarun qur'ani kogalo jojele amma abola lemunda adeiki amna neti kagwete unyoyo ka mamu gbàbọ mama dògbó kùmàdó ńlá gbà ní oyí gúbé lẹ ká màá kí alóta lè jẹna lẹ ọwọ́ màá kí mo wẹ lẹ àìsàn nẹ̀dà má là ẹ́ kùmàkọ́ ọ̀nà má iná amọ́là ẹ̀dùn wá nẹ̀ ń alẹ́ òye ni wọ́n lẹ yóò alúnà wọ́lọ́ ìmáyé tẹ́mà ìnínì àbókìrọ̀ ọ́kẹ̀dọ̀ abok ineju guja guja guja guja Abog mama cheneka ihewo tak ma piyura mune ma yenga mune wale bona ilama ko yenga mune libige sia manya doma we tribunal manya sumo mawogbojo kumanya kalu mawogbojo manya tume nene enene manya tamu na enene oyo na chekwala nije ani sualu tawbih enene kuma te ma te rio ina duni igbe na lo mi omi tola otitala ngoko yi ochu na melo ya no le nene kuma te ne ma te ke alo eka anibi ọjọ́ ẹ̀bọ̀ máa dójú mọ́ mọ́ agúnmọ́ nínú ọjọ́ ọ̀nàdá anibi ya máa tọ́ nínú kò àgbà yí ọjọ́ ọ̀nàdá ènínú màtá máa kó ìkùnmàbí ti dẹ́rẹ́jà àmàwọn ní gbogbo àwọ ọjọ́ ta wọ́n lẹ́nẹ́ alẹ́nà lẹ́dínà ilé yìí wọ́n lẹ́nẹ́ alẹ́nà mùrùsẹ̀lín wọ́lá ọwọ́ méjèèjì ma yá túnmọ̀ ìní rẹ̀ àmà níbi kì í wọ́n yájú iṣẹ́ máa túnmọ̀ ìní ma jíjẹ́rú máa ma kọ́ lè gúnmá máa wọ́n yá tẹ́mọ̀ ìní ni ẹ kàmì àkàmì ìní ni na hadith sọ دابل كايايك ولا يحملن أثقالهم وأثقالا مع أثقالهم ولا يسألن يوم القيامة عما كانوا يفترون إذن أثر كوا إبو حديث النبي صلى الله عليه وسلم عن أبي أمامة رضي الله عنه قال إن رسول الله صلى الله عليه وسلم بلغ ما أرسل به ni anabi wa ó jẹ́ kó ma kọ́ ìmú ló jẹ́ ìrìṣẹ́ òun jẹ́ tuma kọ́lá ìyẹ́kùn wọ̀gbọ́n òun anabi wọn tó kọ́ gbogbo yí wa ma ala alaji dukere boya alaji koya dukere boko alaji kamal majira dukere boneyi amal majiri yungi jo ma boneyi ma chengun o neyi ma ole rupo to ko amal majiri yamo ngo ko kaji ko teketa ni so tamoji al majiri de ugba ma yam ko haji koko oneyi ma almajiru yegi de ya ya ne ngeyo to tunya lo almajiru oji almajiru ki ngomu do oji ẹmọ kọ́ alùlà àbẹ̀kí lùlà ń mẹ́gbọ́n almajiru anya gùsù yí kókó yọ na yi àmọ́ ro na mú kó lùbí olùwọ́ tẹ́ mú kó alati kọlọ kọlọ kọlọ kọlọ ọlọ́mìtse fẹ iná wọ́ha ya azumu yau mara wa ya wa izzati láyà jùzú nílì yau ma fúrù ọjọ́ anya mọ́la tẹ́ ọkwa na ọjọ́ na yóò wẹbọ kókò alati ama chukolo physic macha mi subordinate ma alati abe kama yaja ama loche bodu na alati oya noko na alati oko kiaso ya wa alati allahu yenu kwa nojo ni ngini kidene na alati dugi alegumi odu ngini no inu bokele ke gumi odu ngini no thumma yunadi munadin ya koya tako gbede ojo fayakulu aina fulani bunu fulan ugbe na abai ome na abai de e na abai ome na abai ngbongi de fayati yatma'uhu min alhasanati amthal aljibal takelenele yawa amukole yon bi awa unana odabu unana wuo. unana ukole yongwe na buwe lile fayashkhasu an-nas ilayha absarahum takamuna meju makaru kole yo ikinana buwo kene inne awa kidai حتى يقوم بين يدي الله الرحمن عز وجل أدو جاء دي واكو كل يونيوكي نانا بوو كدي yàdé wa dé wa yàdàgọ̀ gbọ́ ǹdó ǹdó aláhù ǹdó rahman ثم يعمر المنادي المنادي فينادي tako yongo moda do akata ko ya eh, ko ya ta man kana lahu tiba'atan inda fulani ibn fulan fahalumma ẹnẹ dúkì náà láti ẹni kìkẹ́nẹ́ ikọ́ láti mọ ẹgbà kìdé yìí lẹ̀ ọya mẹgbọ́rọ̀ la mẹgbẹ́dá awé mi àbájọ yìí ukọ́ lẹ́yìn ẹni mà tẹ́jà nẹjọ ìwé ní dábú wó ilé dágó gín ẹni tún adọ́lọ́ àkẹ́ni ẹgbò yìí lẹ̀ àkóyà mà wọ́n tẹ́ òjì ẹni ẹlẹ́dẹ̀ mẹ́ẹ̀ni máa kóyà kìdé ìta yìí nẹnẹkẹ́nẹ́ yìí yọ mẹ́ẹ̀. kìkàlá tí ń kìtò jẹ ṣọ́ àti jẹ bá pààyàn ìdọ́ ọkọ́ jẹ ìmọ́ ewó múdú jẹ ìdọ́ àjíẹ́ jẹ ìgbọ́kọ́ kíyàn ti kọ́ lọ́jọ́ bò ń ìkọ́ ṣe ọ̀ọ́yà yẹn ṣe ìṣe ààbò ìtẹ̀bọ̀nà ẹnẹ dúkì màkì ẹnẹ ìnọmẹ̀hún kẹnẹkìdẹ́ yọ mẹ́mẹ́ halumma mẹ́dáwẹ́ni.

ma jọgbọ́ ọjọ́ fẹ́yẹ kó lò rahman tako ọdọ́ rahman mọ́mọ́dá lókùdù àni àbìdì ọya mẹ́tí rọmẹ́ ńá máa dúmì kẹjù mọ́ mẹ́yìn ẹni kì gbọ́kọ́ kí gún iná dọ̀ ń kíkọ́ ní gẹ̀nilẹ́ ọya mẹ́gí tí kọjọ́ mú gbà ìwé yìí mọ́ mú mọ́ mú dùn mẹ́nẹ́lẹ́ ẹnẹ̀kì akẹ́rò orí kóòkó yọnà yíò ẹnẹ̀kì tọ́ àwọn aláti ẹnẹ̀kì onúbẹ̀lẹ́kì tọ́ kọ́ aláti àtúkọ́lù ilé hod kìsàmì subordinate wọn aláti àmì kàṣíà go na doju kolo makiku mama account ndu transfer re account ema do ngbo ma da da go mu kole umma rubolo me yazaluna ya'khuduna minha ngana wa me ma hatta la hasanatu gogo kole du ne gi gele

nyàríbe kọ́lọ̀ lè ìgbó ìtẹ́ mọ́mdá nẹ́nẹ́ yìí mú kí tí òun agbádò azába ma ní ọ̀hádọ̀ àkànyà ma nẹ́hùn mọ́ ni màtí ní bibi pé ó kọ́lọ̀ bada èk mamadu badangu fa'amilu ha alaihi mamadu mu lewi lewi amuna lama yale nana yoji suma nazaa rasulullah sallallahu alaihi wasallam bi hadhihi al-ayat al-karima taka nabi maya yoji makide dua nabi halu وليسألن يوم القيامة عما كانوا يفترون آية يا نبي مدعى أنبيني ولا يحملن أثقالهم adu ilehi makumadowowo ma anya na adu ilehi ile makokumaye ilehi amageteji ilehi agwade maka ọjọ́ lẹ ah ah wọ́n àkọọ́lẹ̀n pàdù iléèwé aláti mọ̀dúkẹrẹ bámúnẹ̀ pàdù iléèwé ẹ̀dọ́lágbà wọ́n jọ kámúnẹ̀ lá àádù iléèwé ẹlẹ́mà wọ́n yá òbé ẹlẹ́ nyàrí nyàrí nyàrí nyàrí nyàrí mú kó wá má àkọọ́lẹ́yìn mọ̀ká máyádù iléèwé máyì tákì mú dò tèmẹ̀yẹ mú dàdù ẹlẹ́nu mọ́ yí àníbì máyà gidẹ́ ìdọ́ àbáyì wọ́n ìyá وفي الحديث له شاهد أكثر كبوه دين حديث ومنك أكبر شدا في في الصحيح حديث يوم ملك من غير هذا الوجه إكي ما تقولنا إكما كبوه دين موليا حديث لا هذا إن الرجل حديث صحيح يجد يجد مسلم في كتاب الأدب حديث 6000 457 ingode musnad imam ahmad volume 2 page 303 ingode page 334 ide page 372 e eh, musnad imam ahmad volume 3 lekpɔge eh, volume 2 e ka bɔ hurera ŋgbɔ ye lɛ ɛn ka nebi kadɛ anibi yani inna rɔjula la yati yawma qiyama bi hasanatin ụkwanụ ọjọọ na o na anya wakpa m kọlọ ihe mmemele amtara aljibal eki na na-aba m wuo ilele ama onwe gị nụkọla enyonyo nwanyị wakọdị bọle ma ha da icheche n'ihe alachi wa akọza min irdi ha da ịṅụdatụ katakere ebe n'ehige ebu hadith onwune وسفك دم هذا إذا بين إيده وأكل مال هذا إجاري كيني وضرب هذا إذا وغني أبكي دنيا كوكو تقوان يونا لا يأتي أحد بدرهم ولا دراهم أن دون قدرهم قاي دراهم وقوان يونا أمي كم دا واكي kò kọ́lẹ̀ yòówù wè náà búwò ìyá náà láti amúnẹ̀tì nẹ́yìn fọyò kádù hádà fọyò kádù hádà min hasanati fọyà kúdù hádà min hasanati ewu bókì náà láti máa pé ìyẹlẹ̀ mi ẹni ìwà ìwà gbà pé kọ́lẹ̀ yòòyàn kẹ́ni iná wà hádà min hasanati ẹni ìwọ̀n gbà pé kọ́lẹ̀ yòòyàn ẹni ìwọ̀n gbà pé kọ́lẹ̀ hụ eyilele yaeafeneo ịmanwụ na ụkoleyk wa obodo a naegenzemteyi atahe ma gbakwe k mgbe koju pụọ tụrụ alhi aa kolbi ya mna kegwụ kpol n g ji pehile adịgzi ka k tole a oye yee ado ene doa kere bojo ni mana mm mm ojo ke mana rejo de wa mm to da bale muaz bin jabal radiyallahu anhu yana nabi sallallahu alaihi wasallam atika hon ko ka nabi tangi muaz de ne tike gbo ko je ko ko adu pe su ko iwe

wọ́n máa ń mi àtọ̀ tata nàìjábẹ̀t ẹgbọ́ amẹ́hùnkì jẹun aka kí yànníyàn ní mẹ́kọ́ nàwín rẹ̀ wo yíkẹ́ náà pààlà yé yọ́nà ẹgbọ́ wọ́kẹ́ ń mi gbó ọ̀nà bí oko owó fi gòlò yìí ẹgbọ́ tó dígbó igbó yàdù gbọ́dọ̀ wọn nìyàn tẹ̀wọ̀n bàlù dú ọtẹ́ mọ́kọ̀ ẹ̀yọ́ bíbí mọ́.

wọn níbi ìwọ́n kàtọ́gbọ́n ìmú áàzùgẹ̀ wà án fòtẹ́ẹ̀tù tí iná ti bí àfibó ìhì fọ́lẹ̀ alfẹ́yẹ̀ nákàtà àti yóò malkiyamẹ́tì wà áhàdùn àtàdùbí má àtàkàlọ́ fọ́lẹ̀ alfẹ́yẹ̀ nákàtà àti yóò malkiyamẹ́tì wà áhàdùn àtàdùbí bima ataka allahu minka eki je ulio kwa nojo nano enya waki nene kadomo uanya nubo yile kuya mwe kituwe iti no enya unanya nubo yile kuya mwe kituwe iti uwe bata chenge obi chenge ale jijie yo na vila chekola yo chikene ya nene ke erudumu ẹ̀pọ̀ odúbíẹ́ ẹ̀bánẹ̀ ẹ̀dọ́ ẹ̀wọ̀n ẹ̀dájẹ́ pé ẹ̀hàn rìsìkì òkú ọ̀nà ọjọ́ ọ̀nà ẹ̀ànọ́kọ́ ọ̀gẹ̀dọ̀ rẹ̀ nílọ́mẹ̀ ẹgbàkìṣù ẹ̀dúgbé jàǹfààní ẹ̀hìn ẹ̀wọ̀ ẹ̀yà mọ́mkó mọ́mkó rẹ̀ nílọ́mẹ̀ ẹ̀nà ayá ena ẹ̀hìn abájọ́ yìí ẹ̀nà àtọ̀bàtà òwe àníbi akáyé mọ̀hásù ẹ̀yẹ́ kẹ́ ọ̀bàtà ṣe kíṣẹ́ nẹ̀múnà ayá jàǹfààní ọ̀bàtà ẹ̀wẹ̀ tùwẹ̀ kẹ̀ náà rẹ̀ lẹ̀

abe ame amebo mame abo mame na lo anibi ame kona ka nibi ne aka me wale bama e madu lewi ama agba ne nga me kwa no ojo na abi anya de kwa no ojo na le nga kwa re oyo ye gbiti le ma che pa nibi ya muhammadu sallallahu alaihi wasallam ngojo ti ni danye do nga nibi ba ma ya ka anya gbo abajo yi bo he ala ma nibi e bokile gudu ngojo ti ni chuma be ke chubobi yo ma الله يعني ولقد أرسلنا نوحا إلى قومه فلبث فيهم ألف سنة فلبث فيهم ألف سنة إلا خمسين عاما فأخذهم الطوفان وهم ظالمون إذا رسل ينقل كما النبي عليه صلى الله عليه وسلم دبل في تفسير الجامع لبيان القرآن إيه أبو حامد ابن جرير الطبري ọjọ́ tayẹ́ ẹ̀dẹ̀ àdúrà níbi yìí ǹgbó ẹ̀ta kìíṣẹ́ wù máa kọ́ kìíṣẹ́ wéwé máa wéwé tabalẹ̀ kìíṣù bá ní ilẹ̀ máa ní abẹ́kúmọ̀ ọ̀hẹ́ jẹ́ tabalẹ̀ wọn máa dẹ̀rẹ̀ yánà wọn máa gọ́gá máa ní superpower máa ní upper hand yíyẹ wò ní ńlá kò mẹ́ẹ̀jẹ̀ ụmụaka oji egbute nwe uwe anebi amachene kekere macha oluke ka enye agbọgide ولقد أرسلنا نوحا إلى قومه قلت يا نبي mgbe e wee ma gogu ma gbane le tabali to nabi nu godo ko dede ube fihim 1000 orí kẹ́kẹ́ ọ̀dọ́ òwe yẹ má dé òun ní ìṣọ́nà ọ̀dọ́ kìdàtí ọ̀dọ́ dèrè mẹ́ẹ̀lá yín ọ̀dọ́ yín ọ̀dọ́ ọgbọ̀n mẹ́lẹ̀ yín ọmẹ́wàá yín òwe yẹ ọ̀dọ́ kìbọ̀kì ayọ̀ one 1000, di fifty eight kánẹ́bì ní òdu tẹ́dúdú má ọ̀dọ́ máa gbá ní ilẹ̀ pé ó yẹ gbìtì ètè kánẹ́bì ní òhù ó nà kánẹ́bì ní òhù nà pàpọ̀ lè kó dúnú. màá wéwé tó bẹ́ẹ̀ lẹ́lẹ́gẹ̀ àmàkóbò yẹ́ wà níbi muhammadu wa wéwé bẹ́ẹ̀ wéwé káàkiri tó wéwé ẹ̀là nìtí akútúkẹ́ ẹ̀là pẹ́yẹ̀ pẹ̀mà ní kẹtí ìpò wéwé má tó wéwé àtìtì nìtí ma akútúkì pẹ́yẹ̀ ń abu wewe matu wewe kele kuisema wamulo yusade e, ma nike tisade bakola ma hana baki wa ma ngaja bola ote onu go sade uduso wa nebi manike wala no ego kaketi minority dimi dimi no e wa gba ke bela wewe oluka ya nebi no wore odo gide ugo odo dubuka odo 1000 sede ọdọ deli mẹlu ma dọni ka dọdọ dọdọ deli ọdọ weye yọn mẹ tata kìí ne duma ọdọ yóò yin ọdọ kì bọ tani duma ọdọ turọ òtítàlọ tàmá tòwéwé talọ ẹmúma amónúdọwọ yamá ama yọwẹ dọwọ nana dọwọ ama kpọnẹ di họ ọma ìjọ ọma.

bí òjò níbi inú òòrùn àkẹ́ẹ̀dẹ̀ abá àjẹ́ráyé mú bẹ́ ìgbàpàkó aníbi inú òkìtà níbi ọjọ́ ohun púpọ̀ yéhùn abọ́yọ́ abá àlẹ̀ pàmà فأنجيناه وأصحاب السفينة وجعلناها anabi nu abi tun ca dudo ki tun gonya dini ojo ya tun ti minority ki macho kununu amunu ye odu bi hun amanana ye odu bi hun abe gbala bo ko bi adu bi hun ama danyi du bi hun ameno da du bi hun nipa ko ya ayi mu be ki jameni bi ta igbagba onu be hun ki ja no gaskiya fa anjaynahu ahumuhu wa ashab as ti pambo gidio ko ngane binu le waja'alnaha amunga nebinu amungu idote ayatan lil alamin amudu changa dunga amudu changa aya amengu kochola amengu nanadu kolwa ngola lil ya ile papo amikaviri abudu manisufa pawama abudu matokuwe nebirikitema we, we, we, abudu matokuna manana ewu abudu matokuna majo ewu mago kama dudo tene minority matie kuma kwa ne tuma la ne todogala wa nabi muhammadu abiwe magbonu magogu eji minority makeju jane kuma ga ko tisala nganya de sayuzamul jam'u wa yuwalluna dubur uyeju mapapo ya nyaya ya manya rulere dábúlé pẹ̀kọ́ yìí rá ọgbà tọ́yẹ̀ ìyẹ̀bò ọdọ́ kẹta hmm. ọjọ́ kí máa nẹ̀ rẹ́jọ́ tó wá na am وإبراهيم إذ قال لقومه اعبدوا الله واتقوه ذلكم خير لكم alaikara olùkọ́yà níbi nuhu ma summarize nwúwà níbi muhammadu dẹ ẹgbó kẹtì minority n'ọjọ́ ṣẹ̀dẹ́kọ̀ ẹ̀ àbó ẹ̀ máa máa gbọ́ níbà máa gal kò títà lánà àyà dẹ́wọ́n má olùkọ́yà níbi nuhu kítà nẹ̀ wọ ibrahima ọgbẹ́lẹ́gbẹ̀ olùkọ́yà níbi ibrahima wọ́n tẹ́ ìgẹ̀

òtítọ́lá ẹ̀hùn ní rẹ̀ òbí ọjọ́ ìjàdẹ́hùn bọ́lẹ̀bá alùpùpù yí ládọ́mọ̀mẹ́ni dúkìrà ọjọ́ bá ìjẹ́ àkíkùnmẹ̀ ó máa ọ̀làkídẹ́ mẹ́yẹmí kàpátá mẹ́wàá gbọ́lọ̀ ọjọ́ náà mẹ́yẹmí kàtá mẹ́gbọ́jọ́ mẹ́dọ̀tí nira rẹ̀ ń mẹ́ mámòdì mẹ́ kóríyàn mẹ́rin ìṣẹ́bọ̀ kóríyàn mẹ́rin àládẹ́hùn túnṣe ògbógiyó kóríyàn tá mẹ́wàá lè bọ́ọ̀lù àkùnà àkàwọn mẹ́gidẹ́yìn. òbí lẹ́gẹ̀ẹ́hùn mẹ́ arẹ́rọ̀ rẹ̀ ń yíyà ṣẹṣẹ́ ọdún nígẹ̀ẹ́ إنما تعبدون من دون الله أوثانا وتخلقون إفكا إن الذين تعبدون من دون الله لا يملكون لكم رزقا فابتغوا فابتغوا عند الله الرزق واعبدوه واشكروا له إليه ترجعون omari ọla ya níbi ibrahim kí wọ́n kà wọ́n bọ́ ọlẹ́ ńà wà wọ́n ọdún tó jẹ́gẹ́dẹ́ wọn adẹ́gẹ́ ńà níbi ibrahim kà ọhịa bọ́ ináma tẹ̀ẹ̀bùdú na mìndú nílẹ́yìn àwọ̀fẹ́nà àmẹ́dé àmẹ́wọ́n dé owó jibo rẹ̀ wọ́n bí ọjọ́

tọ̀gbégbé ògbé wà dùrù àìdù ògbégbé wà tẹ̀dù àmàdù lè ó sàmúkókù yìí síhùn àmúkókù mẹ̀mù mẹ́yà àmúgbégbúdá ma yà bẹ̀ká ma ọmọ àbá ya bẹ̀ká ma ma òwe ògbé mẹ́ àbá ma àmà àmà ó dè owó mẹjáde mẹjábọ́ọ̀dì èmí èmí èmí ojúdó dojú ṣọ́kọ̀ ní ibrahim àkàmà fún mi mẹ́ òbẹ́kúta mẹ́ na mẹ́ àyàn òbẹ́kúlẹ̀ jálẹ̀ dẹ̀ amẹ́dọ́dẹ̀ lẹ́nu ṣọ́nà amẹ́tẹ́ ẹ̀rẹ̀ fìjọ kìtàkìtà ẹ̀rẹ̀ òbẹ́kú ẹ̀rẹ̀ òbẹ́kú já nẹ̀fìjọ kìtàkìtà abẹ́wà yàyà lè ibẹ̀ gbọ́n ni kò kókò ọdún òǹgbòdúkọ ní àbòdó ìrókò máa ń kó dágbà ìndé gàmàkẹ́nù orí àbò ulóko ewudoko yẹ ẹkọ ọtẹ́ ọgbẹ́ ewu àmà lótókò dúkẹ́ ẹ̀ imadabalen mam ko wabu mam ko wabu ma kanga mo de ko mbewu e o ile de mbewu yale ama ni jali no no pa no be wa mi jale mana ngi ma be gwan o guru kutu kami ka du be wa mi da da da dali ma ya abdo no ati sinori obo yu te mamu iyane mamdu mo mgbọ́ àmàdíyàn láìjẹ́bọ́ jẹ́ ìgbéwà wọ́nyà jẹ́ láìjẹ́bọ́ yìí ìgbéwà pé òòyì wá jẹ́ láìjẹ́bọ́ yìí ìgbéwà pé òòyì wé mí gidẹ́yìn ilẹ̀ mi agbọ́ ọmọ àdòlílí jù kó afọ àwọn yìí ìgbéwù ìgbéwù àmàtàkì kú ìgbélé ìgbé wí ngbòmàtí kanẹ̀rà ń mẹ́gbọ́ ọtí kú màtí táwọ̀ ọdọ́ yìí òpópùkùnmà dóòdè yán akáwọ̀ yìí sẹ́ndẹ̀ ọjọ́ mẹ̀bẹ̀ mọ́nú ìgbà hospital ìkóbè òbégú tẹ́ ìmúdóòlẹ̀ ìmúdóòlẹ̀ mi gbogbo dumula okolo yame mɛ mutɔmɔ mɛ kpa mɛ abo kpanyanya atanɔ ha ya wɔna ọha dzi tso yame mɔ mɛ abo nkodzo nbodu yame koko ɖe mi akoko kudu ɛɖe mi o ɛnɛki ɖevi ta do ɔmɔ ma ma ne mi e, mi

amụegwu dume amegwu ata ahịa egwu ata ahịa ha anyị kelawachiwu bụ ụka ma ya gwu akọla m ọbe emere kịta ọdọ ịkpọ gị gwu amụ n'ihe na ma bịọma bịọma

máa gbà máa ló kalọ̀pẹ̀ ó kàtí ó dì ẹnà kì náà rẹ̀ kì mọ́dọ́ mẹ́lú dà ékì mọ́dọ́ mẹ́lú dì lẹ́mùdì ó dì ékì bá yá ọ̀dọ́ mẹ́lú tánà mẹ́jì nẹ́tì kù máa mẹ́wọ́n òdè kó wá àmódé kì tí ó nẹ̀ yọ àmà yà fàní ẹ̀wọ̀n lẹ́ ọgọ́ kì bẹ́ wọ́ àmọ́ bẹ́ wọ́ àmà àtà àmà mbọ́ aká ẹ̀kọ́ ọmọ aká nàìjíríà mbẹ́gbó la yẹ yìí abógi ẹ̀rẹ̀ dáná lìjàlìjàjà lè yí ìgbé gbúlẹ̀ lọ́mọ yìí abóngàtìngàtì kì yí hàn bòyá lè yí ìgbé wà máa tẹ́ ẹ̀kẹ̀jẹ́ yìí àmàjá lè dé yìí ìgbé gbúgi kónúbùlá bú náà mẹ́bí gbegwu awẹ́dọ̀ yìí ebe wúlẹ̀ àmàjálẹ̀ ọmọdúnmẹ́wú àtà egwu àtà ẹ̀mà náà ti bẹ́wú kọ́gẹ̀ mbẹ́wú màtíká nàìjíríà yìí ẹgbẹ́ ti àpùrọ̀ kọ́kọ́ gbọ́gbà mgbókìyàn ti bẹ́wú ká nàìjíríà pàkó mmanya lójú ọmọlẹ́ màkúbẹ́wú mú tàmátàbò màkúmọ́ mú àmọ́gbóyí màmá mú má lálẹ́gbọ́ obe ka mu poku mate ma matan ma yenge ne ka u mate ga be ma mu ma ko mi so ja pa ka me je bo mi gide i ko i rule re bu bu bu odole ki mu da te u ule ku poku mu ki ko ki so ja no ere ule ki ko i ra ene ki nu ku to bi ene pa be mu go go re ki to bi o ra mu jo le u da je bi ko yi ki so ja de ra te re ikọ̀ ìrúlé ìgbà ọmú pàkáríyàn ìrúlé kí tọ́jà ló tọ́jà pa àwọn ikọ̀ yìí múlùmú tọ́jà tó nẹ̀gìdé ìrúgbé gúnmú onúmàpapọ̀ kókù ká ma mú ohun kàbí tọ́jà mú ọkọ̀ ọmọ àdáwé ìlọ̀pínú kú mọ́tò kíkọ́ àná lóyé lóòwò òwòdó owó máa mẹ́rọ ẹgbẹ́ o máa bò sí kú bóyí tẹ́ ẹgbàgbọ́ ń máa dàbí òyé òwòdó òwòdó bí ọgọ́dọ̀ kọ́bẹ̀kọ́ máa tẹ́ òkọ́bẹ̀kọ́ àdàgbòwò àbẹ́kù bò gálà màmá ká máa ló kàmì sọ́jà tùmọ́ làálò rẹ̀ màkà kùmọ̀ ọmọ ọmọ yàngàríyàn èjè pọ̀ ọdọ́ yìí méjì tó bá tẹ́ nínú àmà kòkò wẹ̀yẹ́ ìrì dúkẹ́ ìkòkò rẹ̀ dání tọ́ ọjọ́ kí máa nẹ̀rẹ́ jọ́dọ̀ wá ńwà níbi ibrahim akàmà àmà ṣóde àmà tìbégú oyè ń rẹ̀ inna ma ta'buduna min dunillahi awsana amede ode owo mejara re win lubi ojo mekpofu kan ma akegbaruja na ma agwoja ko ma watakhliquna ifka mengolubi aremaika mengara tola mefete abegi jamone yon neyin ye ama kabiri mele mangowo ye mi male mi le mauna dupu me oje na ifka àmọ́ bóòmù yọ ọmọ tó dé mẹ́wọ́n lé ẹ̀ṣọ́ kan wọ̀tákùlùkù na ìfka mẹ́fọ́ yìbọ̀yìbọ̀yì mi ń mẹ́rọ̀ gbogbo ẹgbà mú gbogbo àbẹ̀ká mọ̀rú yẹ yìí lẹ́dẹ́gbà nù gbogbo àkóngẹ́gbọ́ mẹ́ to onye mana erejudu nwa abụọ mana ọtẹ́ wú màṣẹ́ ọ̀rẹ́ yẹ yìí ọtẹ́ wú màṣẹ́ ọ̀rẹ́ yẹ yìí jáun kẹrí ẹkẹ́nẹ́ dókítà tọ́tẹ́dọ̀ gómù mẹ́gbọ́n kìí á lò lọ mọ́ àwọn mà lí kọtẹ́ wú nẹ̀dọ̀kẹ́ ìhún má kò fi ìwòlò tàbí mà kọ́kọ́ dùn lé ọtẹ́ wú má mà ọkọ́ lé ọwọ́ lé wọn náà yọ̀ ẹ̀hùn bóbi lòkè kàdọ́gbọ́ ẹ̀hùn ìṣẹ́bọlẹ́ màgbọ́ kàrán àbọ́ màá yọ ẹ̀ mẹ́hùn dúkà mẹ́jẹlẹ wọn tẹ́wú dúkà mẹ́jẹ pakó gbégbú àkẹ́ dàtánú dédé ká mọ́dàbí omúnà wọ́n tẹ́ mọ́dàbí tẹ́ ma wọ́n pẹ́ wọ́n pa ìkọ́kọ́ ma gú lẹ́ wọ́n gú mọ́dàbí ma ibrahim ẹ̀wọ̀n yìí màá náà jẹ́ òkókù náà kú gbóbi mú kókù náà kú amúkókù náà dọ́là mọ́ ọ̀bẹ ọgẹ́ màá ọwọ́ àríyàn ọjẹ́ nìyí ọ̀bẹ ọwọ́ mọ́ ọmọ mi àríyàn báyìí ìtọ́sibítà gbomi ọ̀la tèyí ni agbẹ̀dẹ̀

anami kura ma ni ma lɔ la fegu mɛ mi mɛ rɔ mɛ dudu famu nɛ ma kɛ la ŋu mɛ mɛ lɔ la ha ɔkɔ la ha osogbɔ la ha ka ŋɔ wɛ gbó ka mɛ o ame mi ni ma kó seere kama nya do bi gba ka o bi gala o gba ka ha ɔkɔ yɛ ko eye ame nya kó otogbo do yu dɛ dɔ ame nya kó obu kɔ pé wele ama kɛ de wo ame nya kó. takamedu gbogbo ewu ẹ̀dọ̀ ẹbọ́ ọ̀tàkùlẹ̀kùnà ifka wọn níbi ibrahim akahuma إن الذين تعبدون إن الذين تعبدون من دون الله لا يملكون وإليه ترجعون الله أكبر نبي إبراهيم أكاومبا أكاومبون إن الذين تعبدون من دون الله أمي ancestral worshippers ìjọ́jọ́múdó yíbẹ̀ gálò jẹ́ òyìn ní amára rẹ̀ bẹ́ẹ̀ wú amẹ́ngùnmẹ́ra rẹ̀ mẹ́lẹ́ ìlọ ìrìnlẹ̀kúnnà lẹ́kùn rízkọ̀ọ́ mọ́nù gbọ́ rízìkì màdùnmú mẹ́nà àbíọ́nà rízìkì ajẹ́ngẹ́ngẹ́ okòyò ajẹ́ngẹ́ngẹ́ omi òjálẹ̀ kí lọ ajẹ́ngẹ́ngẹ́ lìmánà bíọ́mà ní kí jẹ́ mímú dá bíọ́mà mọ́nù kó pẹ́ rízìkì kùmà pẹ́ngú mẹ́nà ẹnẹ́gìnì pẹ́ rízìkì apẹ́tà lọ́wọ́ fọ́bọ́tàkù ríndàlọ́hì rízkọ̀ mẹ́tẹ́nà rízìkì mẹ́túgbà lọ́wọ́ ó túmẹ̀kì ohun ara rẹ̀ mú mẹ́kọ̀ọ́bùkọ́ pa ẹ̀kọ́ kẹgbàrú ya nàmẹ́hùn dú wọ́ṣkúrú lẹ́wù mẹ́àdùgbédé wọ́n jọ ilé ìtúrùjẹ̀ òun a máa tìbéwú a máa tó dè abẹ́bí adòdè gbogbo kọ́ gba ikọ́ anibi ibrahim àwọn ọkà ọmọdé wọtọkulukuna ikọ ika mẹdọdẹkẹju abọ yìí mi adúbọ múna ajamúna fọwọ na ẹkẹ ibrahim kàá bọ rẹ ìyá bíọ mẹdọta bíọ làrú méjú òkpókò la ewu ẹnu ó tì yóò ọyọ ẹnẹ nàgbò wọn yìí. ó nà ń nàbò yàrá àpìyàbà ní dẹ́dẹ̀ èèyàn mẹ́rí ìtòkù ọ̀tàyà dó ọ̀tàyà àtẹ̀gọ̀dó yí máa bá ikọ̀ gọ́dọ̀ ìsẹ́dàkì máa ní màmá dáná ìtòkù mú kó jẹ ele ìbìlẹ̀ àti ẹmú ẹwọ́n ẹ̀kà kọ́ mẹ́rùn-ún ẹ̀ẹ́dẹ̀ ẹ̀ẹ́bọ̀n olùjọ́ gbọ́gbọ́ mẹ́kà wọ́n máa rẹ̀ jẹ́dẹ̀ ẹ̀yàn wọ́n kó ìrùnẹ́ abíjẹ́dà lẹ́jẹ̀dà bọ̀lọ̀mọ̀ yán ọlá lè rẹ̀ àbò ìdì náà yẹ́lẹ̀ yà ẹ̀yàn pàbẹ́ yán ọlá oónú nú dùpárùn amùpọ̀kù kámẹ́tẹ́ ọmọ òpárùn dùpárùn ẹnẹ́dọ́ ẹ̀ṣà máa yìí

àyẹ́ òun pa oògùn tí kò ń gbẹ́dọ̀ dà ẹ́dẹ̀ torí ọgẹ́lẹ̀ ẹni dúkìá agbàmú kókò yọ́nlá ayò mẹ́rẹ̀ dánì ó kà lè ṣe màmúdá dáńkù police station ẹ́ onye ọjọ́ ọmọ àwọn igbó máa náà bò yí gbógi náà kèrè kí akínàjẹ́ ọmọ rẹ̀ yìí àwọn igbó amẹ́bọ̀kọ́ ẹ́nẹ̀ máa fi mẹ́tẹ́ ọmọdé yìí ugbo tukpọ̀ ya nà nú ọ̀nà ẹ̀kpàbíẹ́ orí ẹlẹ́múlọ́ ìwẹ̀hùn ìwẹ̀ tutu, ime tutu ya mẹ́dọ̀ mẹ́ẹ̀ẹ́ sàmà ẹ̀ẹ́dù kọlamado wẹ́kẹ̀ yẹ́ ọmọdù ìmọ̀ ẹ̀wọ̀ nínú ọjọ́ ọmọ jíjìrú adábọ́yá lè pa ní ń gbogbo wọn jẹ kó odò yẹ tọmọ ọkà náà já ti dẹ ọjọ tsolo kakidẹ ńlá níbi muhammadu wọn níbi ibrahima wọn níbi muhammadu ga níbi ibrahima ọkọ ẹ minority nìjẹ wọn ní namuna tó ń lè ta abóǹkìtàmá tó de gáwọ́tì bímẹ́ẹ̀dọ̀tẹ́ kìdọ̀bẹ́sẹ́ ládé yúmọ́má kìdúbìrúmọ́ èjú dẹ̀. yéèni wàṣkúrú lọ́wọ́ mẹ́bí gbédé wọ́n yọ́ mẹ́ ilé igi túrújẹ̀rún ń gbọ́jọ́ lẹ̀ tó gba dàbí túmẹ̀ mẹ́gbẹ́ni kó olóòwòjọ́ kàmá níbi ẹwà muhammadu kàkíní yìí wà ń tukẹ́ bí bú wọ́n ń tukazibu ẹgbẹ́ ẹ̀kà níbi wọ́n yọ ọkọ̀lá ń abájọ ẹ̀rẹ̀ ma mú ọ̀rẹ́ ẹ̀rẹ́dù dèémí ìpẹ́ ẹ̀dọ̀bẹ́ fàkọ̀dẹ̀ kazaba ọmọ mi kọ̀bílíkù àmọ́ ìyá nánà nánà gidọ́ gbọ́ngù wẹ̀ àmọ́ nìgbọ̀ngù dọ̀là àmọ́ níbi ẹ̀ máa dèémí ọ̀gẹ́nẹ́lẹ́ májòkò déwẹ̀ dèémí àmọ́ níbi wúlò ẹ̀ máa dọ̀lé màá nìgbọ̀ an mamda made wama ala rasuli ina duki mda doya ma nabi ojono illa albalagh almubin sede o te je yugede ma o je mamdu te yugede amune ko gba o ma doge ma pe ma teme ma cheun ma mere ma wo eki bobo ma ko yo ma ki ko lo won la ma bodu ki dolo yo de mi ku biya ira ma àpé kò wá ìdí wá kòkókù yànú kókù yànú màánú kókù yìí ìkẹ́ ìhun mẹ́yàn tèmi ní mẹ́ kókù yànú àtòwì lè kí yí èrè yẹ́ tàmù kókò bì ọmọ egun kì bí kọ́ òyàmú ìmú ya ọ̀yà ń jẹ́ òkòlò mọ́lẹ̀ pìtì iṣẹ́ àkànyà ń máa ọmọ abáyà